ẹ̀sìn ń ṣèyàwó ọ̀dà ẹ̀sìn ni àmọ́ kò tó jihadi nígbà wọ́n ti dá jihadi dúró fún irun dandan ní kẹ́yìn náà dáa tẹ́ ń ṣe dúró fún irun báwọn kan bá gbàgbọ́ yìí dábàá wá dìde wọ́n máa ní sẹ́rí ẹ̀rí wọn ẹ̀rí wọn ṣé làwọn ẹ̀yìn ṣe kèfèrí àmọ́ ẹ̀ máa tẹ́ ń ṣe ẹ̀ máa tẹ́ ń ṣe ni ẹ̀ ẹ̀ ẹ̀ ní máa fi ìjòkó dí sọ̀lá irun lọ́wọ́ bó ẹni ìwé ẹ̀tọ́ bá ti wà lásìkò ọdún bá ti tó má ti ju ẹnìkankan lẹ́yìn ọlọ́ tọ́lọ́wọ́ bá rẹ̀ ti nínú sọ lára káyà náà ti alẹ́ lèmọ́ mi nínú kìtà bá mọ́ òkúta ọlọ́run láà fàṣìkò lẹ̀ fúnrun lásìkò bá ti tó aláàní pa ọlọ́sẹ̀ ọgbọ̀rọ̀ wá tẹ̀ fún àṣẹ nìkan láti fi rí àṣẹ ọlọ́run bá dànù eré ìnáwó pè ní Islam wọ́n máa ṣàdúrà fáwọn tí ó dìde náà pé kọ́lọ̀ bá fún fi wọ́n mọ̀nà nítorí pé wọ́n ti sọ ìrún kọjá bẹ́ẹ̀ ṣòro ojú sẹ́rí kéèyàn tó lè kí ìrun tó lè di dandan lérí ìyàn alákọ̀ọ́kọ́ èyàn jẹ́ mùsùlùmí al-islam sórí ẹni tí ó bá ti mọ́ wa nínú islam kọ́mọ̀kẹrùn torí pé kò mẹ́rùn sunday ti ń fi gbálẹ̀ intanet èyí tí gba fọ́ọ̀mù yunifásitì ọlọ́ọ̀lọ́ kíláàsì wọn ò tí fún ní admission àbí kí lọ wọn lọ kíláàsì tọ oyé tí ń fi nǹkan sí tí ń so nǹkan mọ́dí tí ń so nǹkan mọ́ra tí ń so nǹkan mápá ó dídí mùsùlùmí mọ́kẹrùn torí wọn nígbà ọkọ̀kọ́ jẹ́ ẹ̀dẹ́gbẹ̀ ní ìsìláàmù alìsìláàmù nígbà àlèyí ìsìláàmù lèlá ó dìwọ́jú sẹ́lẹ̀ fún ọlọ́run ọba ní kọ̀rọ̀ rẹ̀ àti ní gbangba ó ní ní ọba kan tó ń fẹ́rí kalẹ̀ fún tó ń wárí fún tó ń kì tó ń bẹ̀ tó ń wágbára lọ́dún rẹ̀ lẹ́yìn ọlọ́run alánìkan nígbà náà ló tó di muslim nígbà náà ló ti wá mẹ́rùn kọ́mà jẹ́ kọ́kàn fèrí gbálẹ̀ fà títí ọkàn apàdà wá bára rẹ̀ nínú náà ẹlẹ́ẹ̀kejì èyàn bàlágà èyàn ṣe kí ni èyàn bàlágà ọmọ tí wọ́n ti bàlágà ẹ má lù yálùpá o ẹ́ ànábì ní kẹ̀kẹ́ máa gbáǹdì kẹ́ máa tẹ́ǹkó tó bá pọmọdún mẹ́wàá ó ti ẹ́ àmá irun tí ìdí dandan lérí ẹ̀ ó dìgbà tí ó la ṣe da àtọ̀sára ó ti bàlágà obìnrin àbọ́kùnrin tó ti náwó lábẹ́ ó ti bàlágà obìnrin títí sí nǹkan oṣù ó ti ṣe kíni O ti bàlágà ọkùnrin àbóbìnrin tí wọ́n bá ti pé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún wọ́n ti ṣe kíni wọ́n ti bàlágà gbogbo ìta kálẹ̀ tó bá ti o ọmọ lè lọ kọmọ lè kírun bó ṣe lè lọ skul àti ibi títí ń kọ́ṣẹ́ ìrùngan lọ́wọ́ akílá torí ìrùngan ní ti ń kọ́ṣẹ́ torí ìrùngan ní ti ń ṣòro tó sí àti sọ́lá ẹ wá rí àwọn tí ó jẹ́ kí ìran wa kọ́lá láàfíà dada kọ́lọ̀ wọn gbà ìran gbà mí èyàn ó kí wọn ní kọ́lẹ̀ tíyàn bá mú àwọn mẹ́jẹ̀mú tá a fẹ́ ka ìdọ̀bá múṣẹ àkọ́kọ́ dòkólù lè wákàtí kásìkò òrùn wọlé kásìkò òrùn ọba wọlé tíyàn bá ń kí ọlọ́run ọmọ ní gbà ọ̀rọ̀ kọjá pé ọlọ́run láníyàn mi torí ó ní inna salata kanat ala al kìtàbà mọ̀kúta wọ́n fàsìkò lè fún ọ̀rọ̀ àsìkò yíwá ní nílẹ̀ Yorùbá a máa ṣe mistake gan àsìkò táwa gbé kalẹ̀ nílẹ̀ Yorùbá o ní 5:30 fún irun àsùbá aago méjì fúnrun àyílà zohor aago mẹ́rin fúnrun asr aago méje fúnrun magrib aago mẹ́jọ fún irun ìṣà ṣe lásìkò tán gbé kalẹ̀ yẹn láwọn àsìkò kan àwọn àrùn ọmọ bọ́ sásìkò yẹn lóòótọ́ àwọn tó wá dìgbà tí ojú ọjọ́ yí padà tí wẹ́dà yí padà láwọn àsìkò míì àwọn àsìkò rùn ní bọ́ sí wọ́n sì tó lẹ̀ àsùbá lè sí sí síngbà mi ẹwà àsìkò táwà yín ẹnìkan ilé wọn kẹrin fàtà àti kò nẹrùn tálẹ̀ fàjáre ò ti yọ ló sì jẹ́ pé ní mọ́sálásí tó wọ́n bá ti máa sọ pé gbàwó là ń kírun sin o gbàwó nìrún wọlé o àwọn mọ́sálásí yẹn wọ́n máa nírun láwọn àsìkò kan wọn ò sì ní nírun láwọn àsìkò kan torí pé ìbójú ọjọ́ sí yí ni àsìkò orún sí kíní òní bá nàbí sí gbé kalẹ̀ ìrọ̀ fẹ́ kírun ànábì bá nàbí sí gbé kalẹ̀ àwọn ọlọ́fẹ́ kírun permanent ẹ̀ bá ti permanent bẹ́ẹ̀ àsìkò tí Yorùbá ti bọ́ sí adé pé ẹ̀kírun fọlọ́wọ́n bá bẹ́ẹ̀ bá sì mísìn ọmọ kan láyé yóò jìyà lọ nítorí tó wá ṣe láyé náà nídìí bẹ́ẹ̀ amójútó shams tóòrùn bá ti yẹ tàrí títí tí ìbòjì e, ìbòjì ìbòjì nǹkan tá a gbé kalẹ̀ tí ó fi ṣe déédéé nǹkan tá a gbé kalẹ̀ àsìkò zóòrì nìyẹn àsìkò asẹ̀rì láti ìgbà tí nǹkan tá a gbé kalẹ̀ tó bá sì déédéé bòjì rẹ̀ títí tí e, òòrùn fi ṣe kí ni tóòrùn fi pán tóòrùn bá ti pán kí ló ṣẹlẹ̀ aṣèrè ṣe kí ti lọ́nu tóòrùn bá sì ti pán kí ni ọgbẹ̀yìn rẹ̀ lẹ́yìn pípán yìí náà kọ́wọ́ lókun tí òrùn bá ti wá wọ̀ tàbá ti rí pípọ́n yìí tó bá ti wọ̀ oyé àsìkò mọ́gìrìbì sí kíni ó dénú ṣe wá rí pípọ́n yẹn kọ̀wá ní lọ́tán tiẹ̀ ni wọ́n pè ní shafakul ahmar tamasoko òun ní lọ́tán àsìkò mọ́gìrìbì sì tó àmà kí mọ́gìrìbì lọ́wọ́ tó máa rí ṣe rí tó bá ti wá wọlé àsìkò ṣáyì tó ní àsùbá nǹkan jama tó rún fi yọ ṣẹ́rí ní mo kà á lẹ̀ yìí àdíṣì rẹ̀ wà nínú àtà ó wà nínú Bukhari ó wà nínú Muslim àwọn bàbá láwọn ti kà á ẹ dákun sọ́wọ́ báago méjì mú àyílá afákan lẹ́kọ̀ọ́ ní òní ó ní ẹ̀yìn tẹ́ bá kírun àyílá lágbo kan ìkíkú kílẹ́ngí mo ní ìwọ́ ló kéèkéèkúkè tọ́ọ̀bá wa kéèkéèkúkè ni ọwọ́ àsọ̀kọ́ àyílá ò tí wọlé zoro ò tí wọlé lágbo kan lásìkò yìí torí pé òun bá ti yẹ tàrí ago kan òun ti yẹ tàrí àwọn tàbà agbàgbọ́ yẹn sìn a máa pé ìran haúsá làwọn sí kíni làwọn yẹn kí ago méjì láwọn kí ọ̀run lọ́dọ̀ àwọn bàbá wa bẹ́ẹ̀ sí àwa la kọ̀rẹ́ sí àwọn àwa tó máa dásà látúlẹ̀ jọ ẹ di pé fíkú fùrúwà ni wọ́n máa ń kọ́ àwọn èèyàn gbogbo àwọn ìyá wa àwọn ìyá bàbá wa a bá wọ́n ní ìwé tí wọ́n máa ń kọ́ sí àwọn bàbá wọn ìpele ìlà àsìkò yìí náà wọlé àsìkò yìí náà jáde ìtànkà lẹ́yìn rẹ̀ ee eh, àmọ́ àsàlátù ti sí àsàlátù kárí bùjẹ́ ìbẹ̀dọ̀ ọkùnrin tí ó dìde lédè lọ lásàlátù mo ní ojú sì tí ọ ọkùnrin lásàlátù tọ́lọmọ́sẹ̀ ìṣànà wa ẹ̀yọ́ máa yára mi nílẹ̀ sin wa májẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ìgbà tásìkò bá ti wọlé òun náà ní adam khudu zinatakum inda kulli masjid ẹ mú aṣọ tó dáná àwọn aṣọ yín kẹfí bó òhò ara anábìlá ẹ̀kọ́bọ́lù lọ́wọ́ sọ̀látà ayìdí ilẹ̀ bí khimar obìnrin tí ó bá bo eré ẹ̀ kó sì wọ́sọ tí ó balẹ̀ aṣọ wọn tún bo gìgìrísẹ̀ rẹ̀ aṣọ tí ó balẹ̀ tí ó bo gìgìrísẹ̀ rẹ̀ ó sì jẹ́ kí khimaru rẹ̀ oye aṣọ ìborí rẹ̀ ọ̀dà borí tó kù ojú rẹ̀ àti ọ̀rùn ọwọ́ nìkan anábìlá obìnrin tí ó bá lò bẹ́ẹ̀ anábìlá yọ́ gbogbo àwọn fi níkà bọ̀gà kírun àwọn obìnrin ń bẹ lẹ́kọ̀ọ́ mẹ́jẹ̀má níkà bẹ̀rẹ̀ ẹ̀ níbẹ̀ ńlọrin náà wọ́n fi níkà wọ́n fi ṣòkòtò jíǹsì kírun àwọn bàbá ní bẹ́ńbí náà ee bọ́ọ̀ bá ti kírun kò sí tó ń ṣe ilé ayé èyí sọ̀rọ̀ ọlọ́run anábì sallallahu alaihi wasallam anábì lọ sọ ilé ìfún wa yí pé ká máa lo ìdọ̀tí tara ìdọ̀tí tabẹ́ ìdọ̀tí tasọ ìdọ̀tí àyíká ti kírun kájínà sí nítorí pé ọlọ́run ọba yìí gba àrùn lọ́dọ̀ ẹni tí ń bá rùn ẹlẹ́ẹ̀kẹrin istikbalu kibla akọ̀dé sí kibla ọlọ́run wa haythu ma kuntum fawallu wujuhakum shatara gbogbo bí tẹ bá wà ẹ kọjú sí ọ̀gángan kàábà ọ̀gángan kàábà pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ oyé tó ìmọ̀ ìgbàlódé tí ń sì ń sòótọ́ mọ́kà don ń lọ ní tí pléènì ń gbé ọ lọ ìmọ̀ àjìlẹ̀ ló jẹ́ pléènì ọmọ pé ọ̀nà London tó bá ti sọ fún pé mọ́kà ọya Jeddah aya London tí bàbá wọn bá ti lè tí ọba ti lè tẹ̀lé àrò yẹn ìlú mi ní lọ lè já sí ó ti wá wà lérí ilẹ̀ tí wọ́n ti ṣe sírí fóònù tí a bá gbé kalẹ̀ yóò ti sọ fún pé mọ́kà ní àwọn fọwọ́ sàáyìdì abẹ́dọ̀hùn láhùtà àdà kọ́lọ́mọ́ta bá wà pẹ̀lú nígbà fẹ́ gbé mọ́sáàsì kalẹ̀ àwọn ni wọ́n kọ́kọ́ fura pé adẹ́kọ́kọ́ gbé ẹ̀sọ́ náà báyìí ẹgẹ́ bí ìta lọ́njọ́ àwọn ni àwọn òdòkú ibẹ̀ wọn ọjọ́ mú kíbílà ọ̀ ilẹ̀ Yorùbá sì ní ẹgbẹ́ ọ̀rùn sí apá ọ̀tún ẹwà mú kíbílà òrùn wà lápá ọ̀tún ibà nílẹ̀ Yorùbá bí o lè má rí bẹ ibòmí àmọ́ nílẹ̀ Yorùbá bó ṣe rí ni tó òun náà ni wọ́n fi mú káàbọ̀ pé ọ̀nà káàbà ẹ fi jẹ́ gbogbo àwọn mọ́sálásí wà ní gbogbo kàràkàrà bí ẹ̀yin bàbá ẹ̀bà ṣiṣẹ́ lérí wọn kí wọ́n yí mọ́sálásí wọn padà sí kíblà onígbọ̀ndà ọlọ́run bọ̀ tí wọ́n sì fẹ́ ká gbé irinṣẹ́ ìjìnlẹ̀ náà wá àwọn àfa wọn lè torí ẹ̀wà láti kó wọ́n gbé wá sí mọ́sálásí òun náà ẹ̀ náà ẹ̀ káyé padà kámọ̀ òpé mọ́sálásí wa ah, ah, ìnáwó ńlá ní à sẹ́mà wá kí gbogbo kiri ni wọ́n sì ní bẹ́ẹ̀ bá kọjú sí kíbílà rẹ̀ mẹ́rùn lẹ́yìngbàtẹ́ ti mà áyì padà ò áyì padà ò kọ́lọ́mọ́sà járe yí o mọ́jẹ̀mọ́lẹ̀ karùn-ún ò ní àníyàn tàbáfẹ́ kírun ọ̀la níyàn sọ́ra níyàn tó fi kírun kìí sì tó máa tún sọ́wọ́ Allahumma farida salati àwọn bàbá wọn jọ wọn ṣe ọlọ́run bá kẹ́ wọn wọn rò pọ́kọ̀rẹ́tì ni létà làwọn rí pé kọ̀kọ̀rẹ́tì oye wọ́n ní mahalu alkọlẹ̀ wọ́n lànàbí ọ̀dàrú ẹ̀rí wọ́n ní àníyàn rẹ̀ tó ti wà lẹ́mí rẹ̀ pọ̀ lọ́lẹ̀ kírun ìṣáyùn òun náà làníyàn ọ̀sájáde ilé ọ̀sámọ̀ pé ibìkan lọ́lọ́ bọ́ọ̀ bá ń lókọ́ ọmọ kókó lọ́lọ́ bọ́ọ̀ bá sì lọ mọ́síláṣí ọmọ mọ́síláṣí lọ sí kíní ilọ̀ ńlọ ẹ̀wọ́n ti dé mọ́síláṣí ìfọmọ̀dé Allahu akbar kí wọ́n náà sọ pé <laughs> àwọn àfáwà ní eléyìí ni kò ní bàbú pẹ̀lú kíni pẹ̀lú súnà òjísọ́lá muhammad sallallahu alaihi wasallam tí mo bá ti ní Allahu akbar wọ́n náà sọ pé Allahu akbar ó sì kọ́ mọ̀ta Allahu akbar wọ́n wùlẹ̀ tó máa tẹ́ ọkọ̀ dàníyà innamal a'malu binniyah gbogbo sẹ́kọ̀ kọta fẹ́ sọlọ́bí láníyà tó wà nù wa tẹ́lẹ̀ ẹ nídìí bẹ́ẹ̀ kádàkùn tó tọ́lọ́ wọn bá èyí tá a bá ti ní bóòlà ṣe kírun ànábì ní sọ́lù kàmárà èyí tó mọ́ni òṣọ́lì ànábì ní kírun gẹ́lẹ́ bí mèsì kì ọ̀rọ̀ yẹn máa ń bàyàn lẹ́rù ààrí jídò bá ànábì ń kì àti bá ànábì láyé ànábì sì ní kírun gẹ́lẹ́gẹ́lẹ́ bí mi ipe nígbà tí lásìkò báyìí nígbà báyìí nínú ọ̀run nínú erigun báyìí bóòlù ànábì ṣe ṣe kíni bóòlù anábì ṣe ṣe àdíyèsí yẹn làwọn àfáà wá fi tó ìran ànábì òun àti títà àti mọ̀mọ́lọ́ rẹ̀ sífàtú sọ̀láàtì ànábì sallallahu alayhi wa sallam min at-takbiri ila at-taslimi ka annaka taraha lè sheikh muhammad nasiruddin al-albani ní àwọn àfáà wá gbà sheikh nasiruddin alamami kẹwọn ní àwọn àfáà wá gbà ní madina wọ́n ní eléyìí ní bá ànábì ṣe kírun gẹ́lẹ́ tó ti tẹ̀lé àwọn àdíṣì tó wà ń bẹ́ẹ̀ ọmọ wa kírun láti gbà tó ti sàláàpá títí tó fi sálámà bí ìgbà tó ń rí wà báyìí gbogbo tó bá ti wà nínú àdísì tí a bá ń ṣe tẹ́lẹ̀ àmúra sí èyí tàà bá ṣe tí ọba ti sínú kí láti jama ní tàà wà sí náà ká lè fi kọ̀rẹ́ẹ̀tì àwọn èyí tí ó kù díẹ̀ káàtó kẹwàá sí kọmọdúdín ní kọ́rọ̀ ọmọdé kọ́rọ̀ ọkọ̀ ń bá lọ pípẹ́ ah, káàdó rí bàbá ìyá tiẹ̀ láti ṣe kíni làwọn ti láti gbà tá a à ń àwọn kan à ń àwọn kíni tí ni gbogbo aláwà tẹ̀lé àní tẹ̀lé mi tó fi jẹ́ kí bá ti kankan o Allahu akbar lẹ́yìn gbàdá wa ti kọ́ mọ̀ tán ṣe rí ẹni tó jóbìnrin ẹ̀yẹ ìkọ́ mọ̀ yẹ sọ̀rọ̀ yẹn ẹnìkan wọ́n ti kọ́ ma nu yẹn o obìnrin obìnrin sí kọ́ ma Allahu akbar ló fi bẹ̀rẹ̀ àmọ́kùnrin àmọ́ sí kọ́ ma Allahu akbar ọwọ́ wa yìí agbè síbi tí mo gbé sí àbí ká súnmọ́ bí etí báyìí ètò àti ẹ̀tọ̀ sí méjèèjì àwọn afáà ní kọ̀ lálàáfíà sàǹkúrú oníbáyíwá oníbáyíwá yìí sí sí làmọ́ sílẹ̀ yorùbá lọ́mọ́sẹ̀ sànà bọ́ ẹni sọ́lá Allahu akbar àbí ká gbé sí báyìí Allahu akbar tàbá ti gbọ́lọ̀wọ̀n bá tóbi tán èyí tó kù oníkáwá mú ọwọ́ wa ọ̀tún ká gbé lé inú ọwọ́ wa ọ̀tún báyìí káwá gbé lé ẹ̀ǹkùlé ọwọ́ tòsì ẹ̀yìn ọwọ́ tòsì àwa gbé sí gbáyà muhammad sallallahu alaihi wasallam anábí ni inna ma'ashar al-anbiya àwọn anábí ọlọ́run òmìnirí náà bí tààjílì fitiri náà wọ́n pa wá láti kárí ìdí máa sì dín ká máa lọ́ra jẹ́ sàárì wa wà á nà bá àìmánana aláṣàmá ìlìnà fi sọ̀lá wọ́n wá pa wá láṣẹ pé tá a bá ń kírun tá a bá sì dúró ká máa gbé ọwọ́ ọ̀tún lé ọwọ́ òsì ká wá gbé sáyà wa a rí pé lọ́pọ̀lọpọ̀ Yorùbá a máa ń dáwọ́lẹ̀ kò sí àfa òun lágbàńlá tí ó mú ẹ̀rí kan wá náàbì dáwọ́lẹ̀ kò sí ẹ̀rí ìtọ́wà ipe a máa ń gbọ́wọ́ sí àyà ẹ̀dá kọ̀rẹ́tì tọ́lọ̀mọ́ wá ní kí bẹ́ẹ̀ èrò pọ̀ èyàn lè fọwọ́ dì ibi ọwọ́ báyìí ibi ọrùn ọwọ́ báyìí èyàn lè dìímú òun náà mú èyàn lè sí báyìí òun náà mú ó di mélòó ó di mẹ́ta báyìí àti báyìí àti báyìí bẹ́ẹ̀ kò sí ìtìyàn èyí tá ti kí sẹ́yìn nígbà tá a mọ̀ ọlọ́run ṣe kíni ọlọ́run ọgbà lọ́wọ́ wa sẹ́yìn pé èyàn sọ pé ànírun sí ní tí ń sọ ni pé ọyé téèyàn bá mọ̀ ọlọ́run ṣe kíni ọlọ́run ṣàforíjì fún yàn ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ sàmbẹ̀ òun náà ni anadu ilamodi sujud a máa wá wo ibi tá a fèrè kalẹ̀ a ní máa wọ̀ tún a ní máa wò sí tàbán kẹrùn òjísọ́lá muhammad sallallahu alaihi wasallam adábìnrin wàídà sọ̀láìtún tẹ́ẹ̀bá ń kẹrùn fàlátàlítẹ́fẹ̀tú ẹ máa wọ̀ tún wò sí mọ́

wọ̀ tún wá tún wo ó dúró rẹ̀ ó dúró báyìí bá nàbí ṣe kíni ọ wà ní ìpayà ọlọ́run gbogbo bùkátà tó dìsẹ́mi ó tó wọ mọ́sálásí àbíkó tó gbẹ̀rún dó léyìí tí ń dùn ọ̀nú ọgbàgbé ẹsẹ̀ sí ìta mọ́sálásí mọ́jẹ̀ jẹ́ pé lọ́ọ́ máa ronú mọ́sálásí ọ̀ èyí tí ń bọ̀ ọ̀nú jẹ́ gbàgbé ẹ̀ sí ìta mọ́sálásí tó fi kírun ta nítorí pé nǹkan kan gbọ́dọ̀ mú ẹ̀mí rẹ̀ kún wájú ọlọ́ ọlọ́run kọ́ni aflahal mu'minun ọlọ́run láwọn olùgbàgbọ́ òdodo wọ́n ti jèrè alladhina hum fi ọlọ́run láwọn tí wọ́n jèrè làwọn tí wọ́n máa ń fẹ̀mí sírun wọ́n sì máa ń bẹ̀rù ọlọ́run lérí ẹ̀rùn yọ́ máa rántí ọlọ́ kìí ṣe pé yọ́ máa ronú ayé lérí ẹ̀rùn torí kó lè bá àdántí ọlọ́run kan ló ṣe wá kírun tó bá ti wá tún ronú ayé oyé lérí ẹ̀rùn kò sí yàtọ̀ láàrin ìgbà tó wà ń tàbí ìgbà tó wà ní mọ́sálásí èyí ó fi bẹ̀rù ọlọ́run bá sí ẹ̀mí tàbá ti wá ń wo ibi tí à ń fẹ́rí kalẹ̀ wọ́n ní ìdásọ́lá tá àrà àṣàwò wọ́n ní tàn nábì bá ń kírun àdábì tààtà aráṣọ̀wò wọ̀rọ̀ mọ̀ bíbáṣọ́ oríṣìí náhàwà al'adu anábì yọ́ra eré ẹlẹ́ báyìí yọ́ ma wá wo ibi tí yóò fẹ̀rí kalẹ̀ ibi ni yọ́ ma wò tí ó fi di pé yọ́ ma ka fatiha lẹ́yìn gbà tàbá ti wo lẹ̀ta kí lókù àdúrà ìsirun tàbá tàbá lọ mọ́ka ẹ̀rì pé tí wọ́n ìtí wọ́n ká òun náà ni subhanaka allahumma wa bihamdika wa tabaraka ismuka wa ta'ala jadduka wa la ilaha ghayruka imam ọ̀sẹ̀ wa bẹ̀rẹ̀ sí máa ka tó bá jẹ́ pé wọ́n tí ọ̀ndàrún kí náà ni ìdókùn lẹ́yìn náà a'udhu billahi minash shaitanir rajim jẹ́ẹ́jẹ́ làmánká bismillahir rahmanir rahim jẹ́ẹ́jẹ́ làmánká tó bá jẹ́ rán gáàmán kí ó jákè ní alhamdulillahi nìkan ní lọ́wọ́ afọ́ ohun rẹ̀ sókè tó sì jẹ́ ìrun jẹ́jẹ́ ni gbogbo ẹ̀nà lọ́kà ní jẹ́jẹ́ lẹ́yìn ọ̀dọ̀wà kan fátíà àwátà àbá wọn fátíà ká kálẹ̀ ọ̀lẹ̀ bá wọn tó mọ fátíà ká o kò sí tí ń jẹ́ gẹ́rẹ́ lè màǹgà lúbì inú kùráhùn kò sí tí ń jẹ́ wà láàrín nínú kùráhùn ṣe rí àwọn àwa yìí àtàwọn àwọn bàbá wa ń jọun àti wà láàrin náà bí ayé dé wàláhì ó kù dẹ̀ kàtù fatiha ta kàwà yẹ fatiha yẹ anábì ni man sọ́lá sọ́látà lam yaqra fiha bi fatiha àti alkitab gbogbo ẹjọ́ bá kínú tí ọba ka fatiha fa hiya khaddajun ghayru tab irun rẹ̀ òpéwò irun rẹ̀ òpéwò nínú ẹgbà wákan anábì ni la sọ́látà liman lam yaqra bi fatiha àti alkitab bí ọba ka fatiha ọlọ́wọ̀n òsì ní gbàrún rẹ̀ kọ́nà ọba tó múrùn lọ́wọ́ tó bá ti wó gbogbo òrùn ti wó ẹjá lọ lè mójútó fátíà wa lẹ́yìn fátíà ọkà sùúrà tó bá rọ̀ ọlọ́run lẹ́yìn náà ó rùkú tó bá ti wá rùkú yìí ẹ̀yìn rẹ̀ ọ̀nà sọ́nsọ́ ó ní gbé ọrùn sí òkè báyìí ó sì ní gbọ́rùn wálẹ̀ ó dùn sọ́nsọ́ báyìí ẹ̀yìn rẹ̀ ọ̀nà sọ́nsọ́ gbogbo bá sọ̀rọ̀ ọlọ́run ní kó sí kiri ọlọ́run tẹ́lá níyàn rẹ̀ àmọ́ ọ̀tọ̀ lálàáfíà ó lù àlàáfíà fún un ó dùn sọ̀tọ̀ báyìí kí láàmà kàtà wá wá rùkú subhana rabbi alaafin mélòó mẹ́ta tí màmá bá ti rùkú tí ọba ti kú lérí rùkú ọmọ kà lọ náà subhana rabbi alaafin mẹ́ta kí ni túmọ̀ mímọ́ fọlọ́ ọba mi tó tóbi jù lẹ́yìn lágbèrí owó ẹ̀fọ́ owó tí bàbá ọmọ tí tó ti kú yẹn tí máa ń sọ yẹn bàbá olórin ẹ̀ àkàmà tó tukútù sẹ̀mí Allahu liman hamida ọlọ́run bá aláǹgbọ́ látòkè sánmà ohun ẹni tí yìí Rabbana wa lakal hamd bọ́bá sì wọ́n ní Rabbana lakal hamd bọ́bá sì wọ́n ní Allahumma Rabbana lakal hamd àbíkò ní Allahumma Rabbana wa lakal hamd kò sí ètò ọlọ́ nínú mẹ́rẹ̀ẹ́rin ètò tàbí ti ló padà ọwọ́ kò pé sáàkàwọ́ táyà nígbà náà àbádàwọlẹ̀ gbàtàwà kò rúkú àwọn afá wa ya pàmbẹ̀ àwọn afá kan ní dàwọlẹ̀ nítorí kò ti kú ní eré ìdúró ọkàn fẹ́ sinmi díẹ̀ kọ́ lébi kalẹ̀ àwọn afá kan ní ah, nígbà tó dùn náà sóò lọ́sà ni wọ́n ní káwọ́ sáyà méjèèjì èyí tí ìbá ṣe mẹ́kọ̀ọ́ sí tàbá ti kó ní rúkú àdìdáwọ́lẹ̀ àti lè káwọ́ sí àyà àmọ́ ká káwọ́ sáyà lè mímọ́ sí kíní tó lẹ́nu bá káwọ́ sáyà ó ti mú iyèméjì kó nínú alámàrí rẹ̀ tọ́ lẹ́yìn ìgbà tàbá ti wá kó níbẹ̀ yẹn kéré kan wá mẹ́ta máa wí tọ́lọ̀ bá ní kéèyàn lè máa wí ọ̀dà púpọ̀ òun náà ni hamdan kathiran tayyiban mubaraka lẹ́yìn rabbana walakal hamd hamdan kathiran tayyiban mubaraka mubaraka fi ẹni bá ń wí ẹnìkan wí ń jọ kan ó lé ní ọgbà màláíkà tí wọ́n ń jìjàdù láti mú ọ̀rọ̀ yẹn lọ́dọ̀ ọlọ́run níbi tí ọ̀rọ̀ náà dùn mọ́lọ́run bá dé Rabbana amudan kathiran tayyiban mubarakan fi bàbá nílẹ̀ àwọn ọmọ ṣe táwọn bá lọ́ra díẹ̀ káwọn tó lọ́lẹ́ fi eré kalẹ̀ adúgbọ́lọ́dọ̀ ọlọ́run ọba kọ́lọ́mọ́sà sọ́run fún wa

ọgbọ̀dọ̀ kalẹ̀ àwọn kan méjèèjì yìí anábì wọn pa mí láṣẹ kí fi wólẹ̀ fọlọ̀ lẹ́yìn náà a ní máa jẹ́ kí ikùn wa àti ìtàn wa kọ́ máa lẹ̀ mọ́ra wọn abáfẹ́rí kalẹ̀ a rí pé asún díẹ̀ tí ìtàn wa ò ní lẹ̀ máa ikùn wa ẹlẹ́mọ̀ abáfẹ́rí kalẹ̀ yọ́ kábáyìn bẹ́ẹ̀ láì ní ọwọ́ yìí a ní máa ẹgbẹ́ wa ara ìyá díẹ̀ tọ́wọ́ ọba ń dárùn kí o lè orí ya dáadáa àwọn tó bá ń kírun pẹ̀lú jama orí ya díẹ̀ níwọ̀nba kọ́ bá wọn ní ẹni tó wà ní ẹgbẹ́ rẹ̀ la àwọn kápápọ̀ kódà ànábì ní kódà lẹ́yìn náà àwọn abẹ́rẹ́ kalẹ̀ tánkìlá àmọ́ wí subhana rọ́bíyà kìíní rọ́bíyà àlá mímọ́ fún ọlọ́run ọba tó ga jù ọlọ́run láyìn kí ni a máa wí mbẹ rọ́bì ìgìfìlì ó ní dákẹ́ ó wí kankan mbẹ ìjòkó ti mbẹ láàrin ìfẹ́ríkalẹ̀ méjì rọ́bì ìgìfìlì ọlọ́run fẹ́rí jìmì aláwọn ìgìfìlì ètò bá wọ̀ mbẹ ọlọ́run fẹ́rí jìmì ìjòkó ni ìtọ́ bá súnà mọ́jú ni pé ọ tẹ ẹsẹ̀ rẹ ẹsẹ̀ rẹ òsì ọ tẹ sílẹ̀ báyìí ọ wà fi ayé ìdí ẹsẹ̀ rẹ ẹlẹ́ẹ̀kejì ó ti ọ wà sí òun báyìí ìka ọkọ̀jú sí kíbla oyé ẹ̀yìn ẹsẹ̀ rẹ̀ yóò kọjú sí ẹ̀yìn lẹ́yìn pé wọ́n ti jòkó lérí ẹsẹ̀ òsì ó ti wọ́n wá na tọ̀tún ẹkẹ̀yìn síbí ẹ̀ẹ̀ ìtí wọ́n sọ ní tó bá fẹ́ rí kalẹ̀ oyé yóò tó sékí ni yóò wá dìde oyé sẹ́tà bá wá ń dìde lákàlẹ̀ kejì lọ yẹn tí ọwá wùyàn èyàn lè sinmi díẹ̀ kó tó nàró ní ẹ̀pẹ̀ ní jírísàtò ìstìráhà ọ̀rọ̀ àjòkó pàṣẹ jòkó yẹn kò ní ju bá bí kò ní tó sẹ́jú kan ọba dìde padà wọ́n ní àwọn kan nígbà tá nàbí dàgbà ni ẹni tí máa ń ṣe àmọ́ kì í sọ̀rọ̀ yàn fún yàn àwọn akẹ́láka alákọ̀ọ́kọ́ bá ṣe kí akẹ́láka ẹlẹ́ẹ̀kejì bá ṣe kí ti alákọ̀ọ́kọ́ tàbá yẹn jẹ̀mọ́ ẹlòmíràn máa ń kà máa lọ mọ́kà ni wọ́n sì lọlé kọ́ àtàyà yìí ẹ̀dàkùn ẹjá lọlé máa àtàhíyàtù lillah wàsàlàwàtù wàtọ́yìbàtù assalamu alaika ayyuha nabiyu wa rahmatullahi wa barakatuhu assalamu alaina wa ala ibadillahi salihin tabati wa ka taba awa dìde a dìde fún raka ile kelo aka ile kẹta oye àbí lẹ́yìn aka raka ile zori àbí asr a fún náà àbí akẹ́lákẹ́ ẹlẹ́ẹ̀kẹta akẹ́lẹ́kẹrin tàbáwá jòkó àtàyẹ ẹlẹ́ẹ̀kejì tàbájẹ́ ìrún ọlọ́pàá